ní alẹ́ yìí. Gẹ́gẹ́ bí iṣẹ́ Ibrahim ti sọ, wá àti olùdí ànádìrẹ kò ní fún. Sallallahu alayhi wa sallam. Àwọn bàbá Ṣékì Adam, Adam náà tààlà àlíwò, wọ́n ní tó bá rí ara kí ọ̀pá rẹ̀ mí ẹ̀mí wọn mọ̀ wá wọ ara ara ó ṣiṣẹ́ iṣẹ́ ọmọ lọ. tó bá rẹ̀ mí kódà bí ọ̀rara ara ò ní múfù ìyẹn òfin gbọdọ̀ jẹ́ kọ́rẹ̀ mí. ìbábíládẹ̀ yìí ò ọjọ́ wà tí ó wá ti da tó nínú omi òdò. báyìí kò jẹ́ kíjòkó yìí orí tí ìlàbàdàn máa ti jẹ́ fún. Ah, bí ọba bí àkú kọ́mọ̀dẹ̀bọ̀ ọ Eh, kí n fi ọba wo. lọ́la bá ní kéèyàn ó bí àkú ó lè tún dẹ̀ bọ̀ tó ọ̀gbọ̀dọ̀ fi àǹkankan lẹ́yìn ọlọ́run ọlọ́run ló dákú. àmì yẹn gbọ́dọ̀ fi ọlọ́run. lórí wọn ni kú kí máa ṣiṣẹ́ mẹ́ta òpónà làwọn èèyàn fi máa ń fíyà rẹ̀ nígbà jẹ́ nǹkan kan báwọn ẹni ọlọ́run tó lówó orí ìdí mìíràn sí i. ó yẹ kí wọ́n náà wọ́n kúkú kú tẹ́lẹ̀ ojúmọ́ là ń kú ọlọ́run yìí wá padà yìí. àmọ́ ibúyáyá òun iṣẹ́ mẹ́ta ni wọ́n ṣe àkọ́kọ́ ọṣẹ rẹ̀ ní wípé a mú ilé yọ̀sọ̀dà òun. ẹ̀kejì iṣẹ́ rẹ̀ ni pé ijó kójọ yóò túká ẹ̀kẹta iṣẹ́ rẹ̀ wá ni pé yọ̀wọ̀ aṣọ alágbára rẹ̀ lé. Good شيء بأمر ربها فاسبه لا يرى إلا مساكنه ìlú ni o ìlú gidi tó tó onígbà tí n ta wí dé. tudammiru kulla shay'in bi amri rabbiha. ọpẹ́ ní sùn gbogbo ẹ̀. فحسبه لا يرى إلا مساكنه kéèyàn gbé dẹ̀ rí. àkìlà àkìlà. wọ́n kàn rí lẹ́kọ̀ọ́ kan nígbà báwọn yẹn ti rí ìgbà tí ìlú bá ti kí. tẹ́ kíní fi tù ká lọ sí ṣọ́ọ̀tù nìsáà. wàlàkùn ní sífù alim. mo tọ́ kàkà lẹ̀ wù lọ́dà mìíràṣù eléyìí ọgbà fi báyìí eléyìí ọgbà fi báyìí eléyìí ọgbà fi báyìí sáwọn ti sẹ̀ ikú ló dé lọ́jọ́ wọn máa tú dúkìá dúkìá ká wọn á yà bọ́ tìlẹ̀ lọ́gbà mẹ́ta wọn ò ní máa jà sí. wọ́n fi mara wọn lọ́wọ́ tẹ́ẹ̀mù àgbà tó ṣiṣẹ́ rẹ̀ ikú ní fantéèyàn kó jọ kó ẹ̀kẹta trọ́tù nìṣá yìí náà fi pé. wàlíyàkṣà wàlíyàkṣà lẹ́dí iná látara kú bíní kálífì dúrí yàtàndì àfàǹdì káfù àlẹ́ wàlíyàtàkùlà wàlíyàtàkùlà. wà kankan kan bẹ̀ mọ́ ó ní wàlẹ̀ yà sàlẹ̀ dínà. láwù tààrà kú mi ní kàlùfẹ́ tùríyà tàǹdì àfààní káàbù wàlẹ̀ yìí. ọlọ́run sọ fún ọmọ òkú ọ̀dọ̀ lẹ. ìjọba ti kó ìtàn ọ̀dọ̀ lẹ. yẹtẹkúláhà. ọlọ́run lẹ́yìn ìjọba kún bẹ́ẹ̀ ẹ bẹ̀rù ọlọ́run. wàlẹ̀ kú lùgọ̀ lẹ́sẹ̀ dídá. ọlọ́run tí ó tu wọn ká ẹ kó jọ ni. ẹ kó jọ ni káwọn náà sẹ̀rí ìdá. a má sọ̀rọ̀ fún fún ọ̀ká mọ́. káyìlá ìlọ́lá. báyìí kọ́ ẹ kí ló kó yẹ orí o. báyìí kọ́ o. òun rẹ̀ ọ̀jẹ̀ ń dùn. nígbà tí ṣe ìbáyìí mú wá pè mí fún ọdún tòun ó dàbí ẹran bá wá pè mí kó gàrí sí pẹ̀lú. ọlọ́run kí wọ́n wá dá lóhùn bàbá ni. ká gbogbo dídí èèyàn. ọmọ kí bàbá bá wá adúgbò fọlọ́n pé kò ṣe ju bàbá bẹ́ẹ̀ àbá mi ọ̀ lọ́mọ tó lè wọlé rẹ̀ bọ́bá kú tán ọmọ kí wọ́n yàmá ní ẹ̀mẹ́jẹ àyàfà bàjẹ́ àti àyíwò káyàfà wọ́ bàjẹ́. wọ́n á dé ìmúlá àlefa kọ́ ọ̀là àlefa wa.

wọn bá ń tà ní jára jara jára àjára rẹ àdéhùn ni àdébà ní pápá àdéhùn alẹ́ yàtí ní ṣe tó rí èsì tí ìburú náà èsì àyè tí ìlà àdébà wọn náà èyí tí ìburú. ó ní bí ìyá ṣe tó ọ̀rọ̀ àdébà náà tún fẹsẹ̀ ní sẹ́yìn ní pé ẹ lọ náà kí n wo tẹ́ wí ipò abẹ́ mi lọ́kọ́ yìí o. Wàlíyá tíà. tú lé bàbá aṣẹ́ àbúrádì kókà wáìsí ọjọ́ wáìsí ń bọ̀. àmọ́ mo fẹ́ sọ bẹ́ẹ̀ ọmọ tí bàbá bí kó tó kàn ọmọ tí ó ẹ mọ bàbá yín tó ẹ bá mọ̀ yẹn níjà. ìjà lulayi. ọlọ́run náà wọn àbíjà yìí rìjálù gbogbo ẹni ọlọ́run kó dé kò rìjálù. Sọ̀rọ̀ là lọ pé mímọ̀ ẹ̀mí. Mílíọ̀nù mọ́bì ní iná rìjálù. Mímì nínú àwọn mùmìnì wù ló ti rọ́kùnrin èèyàn gidi. Gbogbo sọ̀rọ̀ wa ti ròyìn rìjálù sọ̀bá lọ náà Kùránì kìí ṣe tọ́jẹ̀ nù. Rìjálù látúlì ìmùtìjà rẹ̀ tún wà lábẹ́ ìwọ̀n ní àdìgírí wà ìkọ́ sọ̀láàtì wà ní ìtúwàtò jáde kọ́ ó ní rọ́jù ló mú mi. ọ̀gá rọ́jù ló mú mi. mo bí o ti sọ̀rọ̀ ìyálù nínú àgbáyé kò síbi tọrọ òun bẹ́ẹ̀. kìí ṣe gbogbo wàdí ọlọ́run kápọ̀ bọ̀ náà wà nílẹ̀ kápadà sọ́jà ni àwọn múmi ní ọlọ́run lọ́jọ́ yẹ wa pé kìí ṣe gbogbo múmi ní. minali múmi ní ìnàríjà lóòó. kìí ṣe gbogbo wàdí ọlọ́run lẹ́sẹ̀ rẹ bọ́ wájú o bàbá mọ̀ fúnra jọ lọ́run yá mi bàbá. ìkẹ́kẹ́ tó wọ́n fún bàbá mi tí ò wọ́pọ̀ pápá fa wọ́n máa wá a ní kásàbí tọrọ bàbá mọ̀ fún mi. èyí ò sì ní ní ká gbà kó àánú ìjà. ọ̀wọ́ àlàáfà àkọ́kọ́ tó tọ́jú àbúrò hàbí kókà ọkọ bàbá ní kókà mo tó lọ́dọ̀ sí mi sí láti wá fún ọ séwu. رضي الله تعالى عنه رضي الله تعالى عنه تعالى عنه àfa àti wa mo kọ lọ́wọ́ ọ̀pọ̀ oníkéwu ni máa ń pọ̀ àwọn olùkọ́ lọ́wọ́ ọ̀pọ̀ àwọn olùkọ́ lọ́wọ́ ọ̀pọ̀ bóyá bá pọ̀ ní yọ́dà nàbí sùlùmánà tó ní kó jẹ́ mọ́ kárí wọn tí ó pọ̀. àyùkún bí a ti ní bí a rí sí àkọ́bùlà ayé àtúní mùsùlùmí náà bọ́lá ìfìrí tún mìíràn jínì. àná ti dábì kọ́bùlà àtẹ̀kùn bá mi ga wàyí ní àléyìn lápá.

amadu bara kọ ma kéwu mi alanabi bẹ dọ ma kéwu lòun náà ti kọ yẹn kéwu ọmọ asansan ni o wọn àgbà tó kílẹ̀ ní sẹ́wọ̀n amadu anabi àfa gidi ni baba lórílẹ̀ dẹ́kun ọ̀sẹ̀ lọ́rọ̀ orílẹ̀ ọ̀rọ̀ kúkà ìgbàgbé ẹ̀ ọ̀sọ̀rọ̀ mi èyí ma ọ̀rọ̀ tí a bá ti kọjá ara ikú padà bẹ̀ mọ́. Rìjálù lẹ́yìn. Ọlọ́run ti pín tó ń kálukú fún un. Lọ́tọ̀ọ̀tọ̀. Ẹgbẹ́ tí àbọ̀ àwọn Ahmed Mubarak tó dé ọ̀dọ̀ bàbá wa ní kókàndú bàbá àbá tó lọ fún àlùbáríkà sí ahmed lọkọ dalẹ o bàbá wa dọ̀ mí ní òjòbí bàbá lójòbí lórí tó máa ń wò jọrọ nígbà bàbá yìí orí sí ahmed mubarak ìwà rẹ̀ bí ìwà wọn sùkúrà ni ọtúnlá pọnlẹ wọn fà ìgbà tó wá di pé tá a bá lọ títí amadu bá fẹ́ ṣe sáadà bàbá ló lé ọ̀wà bàbá kókò ọ̀wà bàbá ló lé ọ̀wà àfọ̀mù wa sáká wa má dáná síra rẹ lọ́rùn ọlọ́run ti wọ́n lọ́wọ́ tó bá fẹ́ ti sàádà kọ̀ọ̀kan bàbá kú bàbá lórílé ló láàyè rẹ̀ tó bá fẹ́ ṣe mòlúdì kọ̀ọ̀kan bàbá lórílé bàbá kú ló láàyè rẹ̀ para rẹ̀. ìlú ìròyìn kò ní ìnìyàn sọ àwọn bí ẹ̀rọ bí bí jẹ̀mí. ebi bó ti yà lọ bẹ̀rù pé sídé wò sídé ní àbá àbá wa bẹ̀rù òṣèlú dàrú lójú lọ́rọ̀ bàbá ń kó ká ẹrù yìí dáná bá ń fọwọ́ mú tí òfin ní dànù. ìfúrẹ́jù òun ròyìn pé bíi tòun ní ọlọ́wọ́ ṣe tó wí. àná tí kàbí tọ́bùlà dẹ́kun mọ́ mi mẹ́. wọ́n fi kíló lẹ́nu kí n gbága wa kó o tó dìde mi ò dòkó ìgbé àga débi àdáfẹ́ máa ń bọ́ ẹ. ní alẹ́ ìlàkọ̀wé ìyọ̀nì àbí. ó tún kọ̀ fún àmà rẹ̀ ó lè jùmọ̀ wíwù yìí dánú lápọ̀ wíwù àlẹ́ àbí inú ẹbí mi sì balẹ̀ lórí ẹ èyí ṣe fẹ́ẹ́ ní kí wọ́n á pàfọ́ọ̀mù ìlú ní pàfọ́ọ̀mù mọ́ adájọ́ náà ni wọ́n á wò pé ọ̀rọ̀ rọ̀ àgọ̀ kí n tó dìde èmi ọ̀nà lọ́sọ mi kí n tó dìde níbo lọ́mọ tí ń dìde ó ti pẹ́ ó wo solúsàn ó ti pẹ́ ibi ara kí n tó dìde ní ṣe ní ìkọjá kí n tó ànábì ọlọ́run ní o ànábì ọlọ́run ní tí wọ́n pé èyí la fẹ́ ṣe tọ́lá sí lápá àwọn tí a bá ṣe ìwúsàjà kùnú ìwé dá padà a àmọ́ ìbẹ̀wò àdúrà náà ni ó ṣiṣẹ́ àmọ́ wọ́n fẹ́ kọ́ pàfọ́ọ̀mù ni. wọ́n fẹ́ kọ́ pàfọ́ọ̀mù ni tọ̀dọ̀ bá di pé. Kọ́lá lè sí ìdààmú ìdìmú ìdálé gíga. Ìgbà wo ni mo ní ẹ̀rí ìdájí kìí sí ànábì ọlọ́run? Láti bá dé ayé sí ànábì ọlọ́run, ànábì Sèmánà ànábì ni, àfáà ni. Inde afad yinde awo ilmu minal kitab. Matirama. Àwọn ìjálù ìjálù. Ìjálù láyé òmùkọ. Àwọn ìjálù inde awo ilmu minal kitab. Inú wọn ni bàbá ló kó ká wà. Ní bàbá mi kó ká ẹrẹ yìí àwọn èèyàn tó bẹ̀rù wa àti àtàkì gbogbo nǹkan mọ́wọ́ owó ni ọkọ góòlù yẹn kò má lẹ̀ wù. ìjálù láyì. ẹgbẹ́ ń sàlùwàlá àbí kí n sálámà sí kábà bí ẹ̀ náà ó ti mọ̀ pé mo ti dé alẹ́ díẹ̀ lọ sálámà sí bàbá yìí náà kí n tó wá wí ìgbà kan yà yìí. amara wa o.